الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد بأن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا رواه الترمذي وقال حديثا حسن وفي بعض النسخ قريب الجواي هو أتيد أبو هريرة رضي الله عنه أني النبي محمد إكاتي الله bá kó máa من عاد مريضاً ẹnikẹ́ni tó bá fi lè bẹ aláàrẹ̀ kan wò àwùjọ́rọ̀ ọ̀kànlẹ́hùn filẹ̀ àbúṣàbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan tẹ́ pé ń ṣe lonítọ̀ ń jẹ́ ọmọ ìyá rẹ̀ nítorí ìtọ́ ọlọ́run nítorí ẹ̀sìn ọlọ́run nítorí pé wọ́n bá jọ jẹ́ mùsùlùmí. nàdẹ́hùn mùnádìn olùpèpè kan pè é bí à ń pẹ́bẹ̀ tẹ̀ pé à ọ̀kárì láì wọ́n pa ọba mamshak ìrìn rẹ ìrìn tó dáa púpọ̀ ni yóò dáa fún ọ ó sì dáa fún ìrìn rẹ wa manzila ibùgbé kan sì jẹ́ tiẹ̀ nínú ọgbà alimami Tirmidhi ń lọ gba ẹgbẹ́ wa yìí jáde ó sì ní hadithan hasan ẹgbẹ́ wa kan ní lẹ́yìn tó ṣe pọ̀ dáa nínú àwọn àtẹ̀jáde míì ó ní gharib àtẹ̀jáde kan ní eléyìí tó ṣe pé al-gharaba ó wà nínú ẹ̀. algharaba ó lè túmọ̀ sí pé o èèyàn kan soso ńlọ gbà látọ̀dọ̀ èèyàn kan soso tó kọ́kọ́ èèyàn kan soso iná lọ gbà lọ́dọ̀ ẹnìkejì èèyàn kan soso náà lọ gbà lọ́dọ̀ ẹnìkẹta èèyàn ẹyọkan náà lọ gbà lọ́dọ̀ ẹnìkẹrin títí dé parí wọ́n máa ń pèrò àdéhùn jíjẹ́ zaribu hadith kò pé kọ́ lẹ nítorí pé èèyàn kọ̀ọ̀kan tí ń bẹ nípele kọ̀ọ̀kan wọ́n lè jẹ́ olódodo èèyàn àwọn ẹni tó ṣe fọkàn tán ti parọ́ àwọn ẹni tí ọ̀rọ̀ wọn tó ṣe gbára lé tí ò ṣe fọ́ dànù gẹ́gẹ́ bó ti ṣe wáyé. لأنه حديث النية حديث عمر ابن الخطاب رضي الله عنه تقبل على تدعى النبي محمد صلى الله عليه وآله وسلم حديث إنما الأعمال بالنيات ولا حديث غريب نقوانا تبارك torí Umar nìkan ló gbà á ẹnìkan ṣoṣo náà ló gbà á gbọ́wọ́ Umar nínú àwọn tàbí'í tàbí'í tàbí'í náà yọ̀kan náà ló sì gbà á tàbí'í tàbí'í tàbí'í nìkan ló tún gbà á lọ́dọ̀ eléyìí náà kó tó wá di àwọn èèyàn púpọ̀ gbà bó ti ṣe wá jẹ́ nípa ọ̀nà tó kìí sàdísì tó lẹ rárá nítorí pé alimami Bukhari ó gbé jáde àwọn olùmọ̀ńláńlá nípa hadith tí wọ́n máa gba àdéhìsì wá tí kìí láàyè tí máa jẹ́ àdéhìsì tó tọ́ tó gún régé gbé jáde. torí rẹ̀ tó máa sọ pé hadithun gharib ìṣe pé gbogbo ìgbà ló túmọ̀ sí pé bóyá nǹkan kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bàtìgbà míì wọ́n lè lo pé ó wà gàrí yìí nípa pé àdìsí yẹn àwọn ọ̀rọ̀ tó wá ń bẹ̀ ó jẹ́ ẹni tó fẹ́ lòdì sí ẹni tó wá nínú àwọn àdìsí míì ní gàrí ìbò tèdè lárúbáwá. ولكن الإمام الترمذي رحمه الله ẹni تدل dá lo àwọn terminologies tẹ́ pé kò wọ́pọ̀ lọ́dọ̀ ẹlòmíì àti ẹ̀gbọ́pọ̀ àgbọ́rú ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì nínú àwọn olùmọ̀. ama hadithun sahih ama hadithun hasan ama hadithun da'if. àtàwọn hadith míì lóríṣiríṣi pàápàá jùlọ àwọn èyí jẹ́ pé min qabili al-mardud àwọn àdìsí tó wá tó jẹ́ pé wọ́n èyí sàdìsí tá a lè gbà wọlé nítorí pé ó láàyè ṣùgbọ́n àtẹ̀rùmídì òun jẹ́ ni tó jẹ́ pé ó lo àwọn terminologies tuntun tó ẹ́ pààrọ̀ tó síwájú rẹ̀ ò lò tẹ́nìkan bá sì lò lẹ́yìn rẹ̀ ó di ó di ó di lóní lọ́dọ̀ al-Imam Tirmidhi irú ẹni wọ́n sọ fún mi pé hadithun hasanun sahih hadithun hasanun sahih ọmọ hasan ó tún fi kún sahih ìgbà tó sì jẹ́ pàrọ̀ míì nígbà àwọn sábà sọ ni pé hadithun sahih àbí kan sọ pé hadithun hasan méjèèjì ni wọ́n wá mú yọ wá lò fáwọn àdéhùn mi pé hadithun hasanun sahih ó máa ń sọ fáàdì tìrẹpẹtẹ náà pé sahih ó máa ń lo hasan náà fáàdì tìrẹpẹtẹ ṣùgbọ́n ká fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn lò fáàdì tìkan ọjọ́ nǹkan tó yẹ pé ṣáájú rẹ̀ ẹ̀ àwọn èèyàn sábà lórí. bẹ́ẹ̀ náà ni tó bá pe hadith ní hasan nígbà míì ó lè sọ pé hadithun hasanun ó lè sọ pé hadithun hasanun gharib gharib ó lè jẹ́ ọ̀rọ̀ bá a pé ọ̀rọ̀ ọnú rẹ̀ á gbọ́ gbọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sẹ́ni tó gbàdí sí wa. torí ẹ̀yọ́ sọ pé hadithan hasanun gharibun la na'rifuhu illa min hadha alwajh. ó ti fọ́ dísàlẹ̀ kòkó nu. àmọ́ pàdé sí wa bó ṣe wá yìí àfínú àdé lágbájá yìí. sẹ́mi pé lẹ́yìn ìgbà tí àwọn olùmọ̀sìn Islam táwọn ń ṣèwádìí jinlẹ̀ tó fi kọ àwọn àwé tó kún fún ìmọ̀ fọ́fọ́fọ́ yìí àwọn ò mọ ọ̀rẹ́ mi wọn ò mọ ojú ń romí wọn ò mọ wàhálà ipò tí wọn ní í pé àwọn fẹ́ kó ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam jáde fáwọn èèyàn lọ́nà tí òfin ní lẹ́jà ń bá kan nu àwọn fẹ́ gbé jáde yọ sáwọn èèyàn lọ́nà tí wọ́n fi mọ̀ yìí pé ànábì lọ sọ eléyìí kìí sọ̀rọ̀ èèyàn wọ́n lánàbì sọ kò dájú pò ń lọ sọ wọ́n lánàbì sọ kò dájú pò ń kọ́ lọ sọ so gbogbo ní táwọn fẹ́ fàyọ̀ ẹ̀rí pé lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí ń sọ pé ànábì sọ ànábì sọ ànábì sọ ọ̀pọ̀lọpọ̀ kókó láǹfààní àti mabi tó ti sọ. ọwọ́ pé báyọ̀ gbọ́ tí nìkan wí rí pànábì wé lónà òfin máa tún sọ pànábì sọ. ẹni tó sì mọ ibi tánábì ti wé ó súnmọ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà kì ṣe bó ti ṣe kà pé ọ̀rọ̀ yẹn wáyé ni wọ́n máa wí fẹ́ni tí bá ń gbọ́. àmánà ti sọnù ọ̀rọ̀ nípa àmà àwọn èèyàn tí ò lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa sọ ń pa rẹ̀ ńlọ gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tí ń bẹ́ síwájú pé àwọn mà nípa rẹ̀ lónìí. nítorí láti mọ̀ pé àdìsí àdìsí ni lódodo pàápàá jùlọ tó bá ti jẹ́ àdìsí tó wá nínú àwọn tírà míì tó yàtọ̀ sí ìtẹ́nu ti kò lórí gbé wá pinnu rẹ̀ làdìsí ti wá ọ̀fẹ́ sẹ̀rin lẹ̀ ó gbóyégé yàtọ̀ sí àtakò àwọn ẹni tá a lè kàtakò wọn kó lè anáhùn máàjòjú nàbí ìjìmá ìmá nkàbẹ̀lẹ̀ hù. torí gbogbo àtakò tí wàá wù kó lè ṣe lórí yìí àwọn ẹni tó ti pa ọ́ lẹ́nu mọ́tá ti gbé ẹnu ẹ sọ̀rọ̀ ẹnu wọn ti kò lórí pé àwọn àdéhìí gúnrégé wọn fẹsẹ̀ rinlẹ̀ ṣáájú wọn tó bí ọ. kíyà bí sahih bukhari sahih muslim tí wọn ká di ti wá ń bẹ ayé yọra lẹ́nu púpọ̀. torí àlójú pé táwọn máa ń ṣe tyrannis a sọnù mẹ́jẹ̀mú ó náà ní pé nínú ìwé o tá a máa mẹ́rin wa tẹ́lá ti rí pé àdìsí amúháì al-Bukhari yò àti Muslim ló gbà wá àníṣòpò yọra lẹ́nu tó máa wá ẹlòmíì yàtọ̀ sí wọn tó gbà wá ọwọ́ pé àti rí inú tíra àwọn ó ti fún ní ìsinmi bí àdìsí yìí ọ̀fẹ́ sẹ́rin ló ó sì fi sẹ́rí àní wàhálà tó bá sì jẹ́ pọ̀ kan náà méjèèjì náà lọ́gbà wá ó ti tó wa àbùkátà láti tún máa wá pé ta ló tún gbà wá ṣe eléyìí nínú àwọn principles tó máa ń sọ àti rí ìmẹ̀sìn Islam gbé jáde di rọrùn nìyẹn nítorí tó bá sọ pé àdìsí ẹyọ kan tó wáyé mo fẹ́ ṣe al mo fẹ́ tọ́jú pin pátá porongodo mọ́ gbogbo ẹni tó gbé jáde ó ń gan ọba tó ń tẹ̀ra lọ́pọ̀lọpọ̀ gbà nítorí pé àdìsí ọ̀kan tẹ́ rí yẹn ó lè jẹ́ pé olùmọ̀ bíi ogún bíi ọgbọ̀n ló gbé jáde nínú tírà wọn tó bá yẹ pé olùmọ̀ bíi ogún bíi ọgbọ̀n ni màá máa tọpasẹ̀ àdìsí lọ́dọ̀ ẹ̀kọ̀ọ̀kan wọn ni màá máa sọ bí kálukú ṣe gbé jáde à ọ̀ǹgẹ́ tó ó tó ń tírà ó tó káàfin kan tírà ọgọ́rùn-ún ewé ìwé ń gbà mí ṣùgbọ́n gbà tí èsì pé ta lẹni tó gba àdìsí yìí wá nìkan ni tá a fi síwájú nígbà tó pé nìwé náà ń kọyún ọgọ́rùn-ún àdìsí lè wà ń bẹ̀ pé wọn ni wọ́n ṣe máa tóbi tó èèyàn wọn ní kà lónìí táwọn èèyàn ń kà mà lónìí bí wọn kàn ṣe ń gbọ́rọ̀ àwọn èèyàn kà mà náà wọn kàn gbọ́rọ̀ ni wọ́n ní ayé digital ni làwọn wà lónìí àwọn òbúkátà láti máa kàtìrà ìdí nu tó dò fi pọ̀ láyé òdò pọ̀ láyé bàjẹ́ nítorí ẹ̀yin náà ṣàkíyèsí ọ̀rọ̀ táwọn èèyàn gbọ́ àtọ̀rọ̀ tí wọ́n kà ìyàtọ̀ máa ń bẹ́nu àgọ́ yìí méjèèjì lọ́wọ́ ẹnu gbàtà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí tí wọ́n bá ní kẹlòmíì kó tún tó ti gbọ́ sọ ẹ̀ríkì àṣìṣe ọ̀pọ̀ ń bẹ ju tó ṣe déédéé lọ. kí ló dé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń gbọ́ràn ó ń gbọ́ tìrònú tìrònú fìtínà wàhálà tó wà wọn adùn ẹ̀ yọkàn máa fi kún yọ máa dínkù bó bá ṣe fẹ́ ni. sọ àmì tó wá pé kíkà lọ kàá sì jẹ́ pọ́rọ̀ alẹ́ díẹ̀ kó tó gbọ́ yé gbogbo tí àti gbọ́ yé kò bá dé ní rọrùn kìí sábà tètè sá lọ mọ́yàn lọ́wọ́ ní rọrùn. àwọn gbogbo ń tá a bá mọ̀ ní rọrùn àti sá lọ rẹ̀ ní rọrùn ọ̀rọ̀rùn. torí ẹ̀ ṣe jẹ́ pé ìgbà tá àti dààmú pẹ̀lú kíka kan tí wọ́n kọ́ lẹ̀ mọ̀ òjò ti pọ̀ jù láyé nìsí òjò pọ̀ bàjẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn èèyàn lónìí wọn à lásìkò fáti túnra wọn ṣe fáti pọ́n ọpọlọ wọn kó mú bérebére àwọn wọn kà gbọ́ wọn bá ti gbọ́ adékètò àwọn wíwá àwọn wíwá ètò gbẹ́ńkọ̀rìnkọ̀dì ètò gbójú fáìnà alimohim asàti gbọ́ kìí ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ń kà torí ẹ̀ làwọn olùmọ̀ye àwọn ẹni òjé mọ̀ torí tó bá yẹ pé irú ìtawà ń bá ká lónìí làwọn náà bá ń gbọ́ ni àní mọ̀ kankan lónìí. torí àti sọ̀rọ̀ rọrùn ju àti kọ̀rọ̀ lọ. àwọn àsì nírú àwọn gègé àrà táwa ń lò lónìí. wọ́n kàn lọ wá gègé àti tàdá ẹ máa fi igi ẹ máa fi tọ́ tàdá ẹ sì máa kọ́ ní tẹ́ fẹ́ kọ́ pẹ́ńsì kọ́ gbogbo àwọn tíra ìsàmù yìí nù tó bá fẹ́ rólì jìnnà rẹ̀ ó wà dáadáa láyé dòní ó wà láwọn àwọn research institutions láwọn ọ̀pọ̀lọpọ̀ àyè níláyé gẹ́gẹ́ bí eh, library Islamic University Madina wàá rí ọ̀pọ̀lọpọ̀ wé táwọn olùmọ̀kọ́ tí wọ́n ti gbé jáde lónìí ìtọ́jẹ́ thirty volumes ìtọ́jẹ́ forty volumes wàá rí bí wọ́n ti fọwọ́ kọ́ wọn kò sí ọ̀nà míì tí fi lè kọ́ ọwọ́ náà ni ok thirty volumes yẹn èmi náà fẹ́ ní kọ́pì ọlọ́run rẹ̀ lọ ni kémi náà wá kálámì kí n wá tàdá kí n máa dà á kọ ni torí kò sí duplicating machine kò sí láyé ǹjẹ́ sì kọ́ lẹ̀ ń olójú ẹni tó lè kà nítorí báwọn ṣe ń kọ̀wé ráìtì olùmọ̀kan ó kílẹ̀ àdútò olùmọ̀kan lọ olùmọ̀ǹgan tá a bá rí ìwé tó fọwọ́ ara rẹ̀ kọ ah, eléyìí máa wọ́n púpọ̀ ètò máa wọ́pọ̀ ni pé olùkọ́ wa ń ló pàpè kọ rẹ̀ fún mi ìgbà míì ètò olùkọ́ wa kọ ni mo rí tí mo ti dà kọ bó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ tá a ti dà kọ àrímá nígbà tí èmi náà fi kú àrímá báwọn òwe yẹn ṣe wà nù bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí mẹ́sàlásì ànábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn manuscript àwọn náà tún kún bẹ́ẹ̀ táwọn olùmọ̀kọ́ láti gbogbo ibi kíbi láyé làwọn ẹni tó ń wádìí ìmọ̀ ni wọ́n ti máa wá wá àwọn òwe yẹn dáhùn ọ̀ka kún bàtà àwọn yorùbá ti kà mà kún wọn nímọ̀ pé nǹkan pọ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀kọ̀ kan àwọn náà tún ní àwọn manuscript yìí lọ́wọ́ àwọn míì wà tó ẹgbẹ́ lè rí yunifásitì kankan láyé tó lùmọ̀kan sì ní lọ́wọ́ gẹ́gẹ́ bí Sheikh Hamad Al-Ansari rahimahullah ọ̀kan nínú àwọn olùkọ́ni ní islamic university wa tó yẹ pé láti mali làwọn ti lọ tí wọ́n ti dọ́mọ saudi olùmọ̀ńlá ni bàbá yẹn ó ní àwọn manuscript lọ́wọ́ tó ṣe pé àwọn universities ò ní pé àwọn universities tún wá ń photocopy rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ sí al-azhar university jamiatul azhar. àìmọye manuscript nítorí pé olùmọ̀ tó bá lò ságbọn ìlú kan ẹ̀rì manuscript wọn bẹ̀ ètò lò ságbọn bòmí ẹ̀rì manuscript rẹ̀ ń bẹ̀ àwọn míì sì wà tó yẹ pé manuscript wọn yunifásitì yìí yóò bá àwọn èèyàn dìde pé gbogbo àgbáńlá yìí these are the depthable of index ti àwọn manuscript táwọn á ní ẹ wá ní gbogbo ilé ayé gbogbo manuscript tá a bá rí iye káàní iye kíye tẹ́ bá fi lè fọ́tókọ́pì rẹ̀ kí wọ́n tà fún yín torí pé àwọn náà fẹ́ ní lọ́wọ́ torí ẹ̀ tóbi dé lóyìnbó ẹgbẹ̀rúgbèje manuscript àwọn mùsùlùmí ó ń bẹ lóyìnbó táwọn olè wọn yẹn tí wọ́n á jí kó ní ìgbà tí wọ́n láwọn wá colonize àwọn èèyàn torí ẹ̀ lẹ́mọ̀ wá manuscript míì ká lónìí wọ́n ní kẹ́ lọ sí library kan báyìí ní Berlin ní Germany ibẹ̀ lẹ́sìn rí ìwé mùsùlùmí tó ń kọ́lé ìdílé arúgbáwá. omi ìwọ́n ní kẹ́ ẹ lọ sí Oslo ibẹ̀ lẹ́sìn rí ní Norway omi ìwọ́n ní kẹ́ ẹ lọ sí London Oxford University ibẹ̀ lẹ́sìn rí gbogbo ẹ̀kọ́ ọ̀ríjìnẹ́tì mẹ́ wọ́n jí kó lọ ni. sọ̀rọ̀ pé ńgbà tí àwọn ẹni tó yẹ pé àwọn ti dààmú pẹ̀lú mọ̀láyé látọjọ́ tó ti pẹ́ táwọn ń wá àwọn manuscript àwọn bàbá ńlá wọn tí wọ́n jí kó lọ sáwọn ìlú òyìnbó ìlú òyìnbó yẹn tán kankan wọn padà àyè tí wọn sì dá padà fún wọn wọn fotokọ́pì rẹ̀ fún wọn. so sẹ́wọ̀n káwọn òòrùn làwọn Yorùbá máa wá lọ sí ìlú torí civilization tiwọn nìyẹn wọ́n ní pẹ́ẹ́rẹ́ kan Odùduwà láyé Odùduwà láyé ọmọ Ọ̀rànmíyàn láyé kíníkan àtìgbà wọn ti jí kó lọ mo rò pé ẹ̀yin náà wà láyé wọ́n ní wọ́n jí mi kó lọ Brazil wọ́n jí mi kó lọ sí Australia wọ́n ṣe detect àwọn kan ní France láìpẹ́ yìí nípa àwọn status yẹn Nàìjíríà wọ́n ti jí kó most especially ní southern Nigeria specifically southwest. àwọn òríwèé kan tán jí kó lọ àbí wo làwọn baba ńlá kan kọ ń bí ìwé kọ ewé ni yóò bí kọ̀wé tí o bọ́ kọ̀wé kan rí kóyìnbó tó dé iná ẹlẹ́sẹ̀ rẹ lómi tó gba wèrè mọ́ òyìnbó ìzìmí ẹ yóò ti máa kó òyìnbó nìkan àwọn náà lè yàn òyìnbó lọ́sọ̀ọ́ de yàn òyìnbó wò lọ́sọ̀ọ́ de yàn nígbà tí ìsìnkú ọ̀gbọ̀n gbàtà kọ ní ifọ̀ apò tí wọn náà di kọ́ ń kọ́wé torí kọ́ àwọn baba ńlá kan kọ̀wé bẹ́ẹ̀ tẹ́ bá rí ìwé kan tí baba ńlá Yorùbá kọ kóyìnbó tó dé tẹ́ bá rí mú wa ẹ lọ́ mọ́kà lọ́dún yìí kí Yorùbá fi samuel ọmọ ajayi crowder tó ń kọ ẹbí náà náà kọ́ kó lẹ́rú lọ ni láti lọ kó òyìnbó sòun lágbárí tó fi ń kọ dictionary yorùbá english english yorùbá dictionary tó tó fi ń bá wọn túmọ̀ bíbélì àbẹ́rẹ́ rí kàmẹ́ sódà tí wọ́n fi ṣe mú lẹ́rú sàǹsàn fún òyìnbó so àwọn baba ńlá yorùbá wọ́n máa pàrokò ránṣẹ́ ni àbẹ́rẹ́ rí kàmẹ́ o wọ́n lè mú ewé kan kọ́ papọ̀ mọ́bẹ wọ́n ní wọ́n lọ fi sẹ́fọ́ba ewé àti ọ̀bẹ ẹ dákun kí ni túmọ̀ rẹ̀ ẹ yọ ọmọ àti. That is the civilization we may have. Ah, ó ṣe ó ṣe ó ṣe ó ṣe fún Yorùbá. wọ́n ẹ̀kọ́ àwé kankan tẹ bá lọ tẹ bá lọ sísàlẹ̀ báyìí tẹ lọ sísàlẹ̀ báyìí ẹ rí i pé àwọn tó ti kọ́kọ́ gba Islam Nàìjíríà ń bí wọ́n ní kọ̀wé kìí sọ̀rọ̀ seven hundred years tó ní yìí báyìí òyìnbó gan bá a pé wọ́n ti ń kọ̀wé kìí sọ̀rọ̀ five hundred years kó wọn tó wọ ìtànpé Nàìjíríà lónìí nítorí pé wọ́n ń kọ̀wé pẹ̀lú àwọn al-huruful arabiyya wọ́n rà sí nítorí civilization is civilization kódà wọ́n tún lo aráàfin lárúbáwá láti kọ haúsá wọ́n kọ haúsá pẹ̀lú aráàfin lárúbáwá ìwé ń bẹ dòní yìí báyìí kótó di kó òyìnbó náà sọ̀rọ̀ àwọn náà mú ọ̀rọ̀ àwọn kó àwọn náà tún fi ń kọ haúsá pẹ̀lú àwọn aráàfin latin tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀làjú yẹn. ó ti wà fáwọn mùsùlùmí ti pẹ́ á ọlọ́run ọba kó túnbọ̀ bá a ṣe àlékún gẹ̀ àti ìkẹ́ fún ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a anabi sallallahu alayhi wa sallam ó promote ìmọ̀ àkọjá sísọ. ẹ̀rí kí n gbà tán kó àwọn èèyàn lẹ́rúgùn lógun Badr anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìràpadà. gbogbo ẹni ọba mọ ọkọ màákà nínú àwọn èèyàn yìí nípe èèyàn kọ̀ọ̀kan yọkọ mẹ́wàá nínú àwọn ọmọ Mẹdínà yọkọ níwèé máa kọ yọkọ níwèé máa kà ẹ wo bí mímọ ti spread níjọba tó kọtọ ni tó mọ ni wọn ọba fọdún mẹ́wàá ibi gbé nì. láàrin mẹ́wàá dúpẹ́ fọlọ́ anabi sallallahu alayhi wa otu ó tún rán Zayd ibn Thabit bí kọlọkọ èdè àwọn sèrìyàníyà kò wa àwọn sèrìyàníyà àwọn náà làwọn israẹli èdè wọn sèrìyàní wọn wa ó sì kọ láàrin ogúnjọ́ ọgbọdọ dáadáa ọmọ akọ kọ́ a bá èdè láwọn universities wa lónìí tó a lọ linguistic department sọ́kò nílò less than four years tí wọ́n ní kọ́ wá sọ tó tún máa sọ̀sọ́ kú sọ ṣùgbọ́n àìkú English náà ni ó lè má gbọ́ French ó lè má máa sọ Russia ó lè má máa wí ọmọ sì bá ti kọ́ kéde lárúbá ó lè má wí gátagátá twenty days ẹni Zayd ibn sabit, ló fi lọ kọ́ ìdè àwọn sèrìyàní yà wá pé wọ́n máa ń kọ lẹ́tà sí ànàbì sallallahu alaihi wasallam léde wọn tani ọkà tani ó túmọ̀ tí wọ́n sọ sẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹjẹ́ àwọn náà ká mójútó mà ẹjẹ́ ká mójútó mà nítorí wàá lọ́ọ́ di gbogbo eléyìí ni ìyẹnjú táwọn olùmọ̀ Islam gbà ó ti pọ̀ jù wàláhì ó ti pọ̀ jù téèyàn máa ń wo ìwé tẹ́lómi kan ẹ pé ọdún mélòó ló wá lò ọdún mélòó ló lò láyé tó fi kọ àdúrà nígbà yẹn kò sí typewriter lásán ambosibosi pé a ní printing press a ní computers a ní gbogbo kin lónìí ẹ gbogbo ẹ ti easy kọjá sísọ odò agbáyé kọjá wíwí. tó bá ké báwọn ṣe wà active tí wọ́n ń ṣèwé láyé jọ́ làwọn báwọn active pẹ̀lú gbogbo àwọn míì ta ní lónìí ilé ayé gan ò ní gbàwé àwọn ah, ti wà active jù wọ́n ti wà active jù èèyàn kọ tẹ̀síìrì fún wa fi thalathina mujallada nínú thirty volumes wàláhì kìí ṣe wàásù ni ọ̀kan nínú àìmọye tí wọ́n tó sì ṣe láyé rẹ̀ nù wọ́n sì lè sọ fún yín pé gbogbo ọdún tó lò láyé it was fifty seven years ọ̀pọ̀lọpọ̀ wọn ti jọ ẹ lọ kí á là rárí ṣe àfẹjọ́ àfàròyé òfò àròyé àdánù tí o túmọ̀ sí nǹkan kan tó kù jẹ́ tí o sì sáfẹ́ sọ ń pa rẹ ju pé ó ti ẹ̀ sọ dorí ńgbà kan wọ́n wọ jí àmáwọn èèyàn lọ kan wọ́n ti ẹ̀ mutí ńgbà kan báṣu <laughs> àbàṣu ẹ dáa irú ayé yẹyẹ wo ayé yẹyẹ lásán ah, ọ̀fẹ́ràn pàmòlá lójú ayé àwọn rẹ́kọ̀dù tẹ́lómi fi lẹ́nu àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá àwọn ẹ̀rọ lóúnjẹ ló ń pè pẹ̀lẹ́ mọ́ wà bó bá tiẹ̀ tiẹ̀ bó bá tiẹ̀ màlá ń ta ni àtúbọ̀ ń fi kùnú sí kùnú tútù. <laughs> kò burúkú a máa jẹun rẹ o àbá ń tà ń sọ ni pé kí lọ́ọ́ fẹ́ fi ilẹ̀ lágbọ̀n olódò burúkú ni ọ́ nítorí àríta àwọn bàbá wọ̀nyí wí ni wọ́n fi nǹkan rí lẹ̀ fálọ́mà tí wọ́n bá kó àwọn ìwé tẹ̀lé yìí ibo láti mọ̀ nípa Islam kò sí o kò sí torí wọ́n rọ́ lé wa nítawọn ti kọ́ lẹ̀ náà là kọ́ náà là ń tún kà là ń tún kà là ń tún kà là ń tún kà là ń tún kà àmọ́ kàbí gbàgbà àjókòó pẹ̀lú wọn inú wọn máa dùn èèyàn ní mọ̀ kó nà kọ́ jẹ́ ìka burúkú kó ọjà láàfin oore fọmọlà kejì dọ́ba wàlẹ́ òní mọ́gbà táwọn rẹ̀ ń sọ pé ah, ọlọ́mọba akẹ́ wọn ọlọ́mọba agẹ́ wọn ọlọ́mọba akẹ́ wọn ọlọ́mọba agẹ́ wọn á ah, iṣẹ́ kékeré kọ́ wọn sí fálùmà. torí ẹ rahimahumullahu ta'ala rahmatan wasi'a. ọlọ́run ibi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó fi lè bẹ aláàárẹ̀ wò. abọ́mọ ya rẹ̀ kan tí wọ́n pé tọ́lọ́ ń lọ sọ wọn dọ́mọ ya ẹjẹ́ àṣàkíyèsí nǹkan méjì ẹni tó bá bí aláàárẹ̀ wò àárẹ̀ adani adánigúnlẹ̀ ńláàárẹ̀ amúnimálèsè ń tá máa ṣe ńláàárẹ̀ ẹni àárẹ̀ ń ṣe ipò pé ká sànù rẹ̀ lọ́wọ́ nítorí rírọ́ lọ́kàn aláàárẹ̀ máa rọ lílọ lára aláàárẹ̀ máa lẹ àánú ìlà aláàárẹ̀ ń bùkátà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ gbádùn jùlọ nínú àánú yẹn ẹ lè fi ẹsẹ lẹsẹ kẹ́ ẹ lọ wò lórí àárẹ̀ ń kó pé àwọn èèyàn kan bẹ láyé yìí tó ti ń bí ti sẹ́ńdùn kò mú kínú tiwọn náà dùn ìnira ọ̀hún ìnira ni fún wa jíjọ́ ọmọ ẹ̀yà kan jù bẹ́ẹ̀ náà lọ jíjọ́ ọmọ ẹ̀yà kan jù bẹ́ẹ̀ lọ nítorí ẹni tó dúró ti ni nígbà ṣòro ọ̀ngá lọ́mọ ẹ̀yà ni sàmì ẹni jẹ́ pé ńgbà tọrọ sọ̀mù iná lọ́mọ ẹ̀yà eléyìí sọmọ ẹ̀yà rẹ̀ ìyẹn ń sáré nísìn ẹ wá dàbò láti ẹ fi gbígbọ́ sọ aláìgbọ́ ẹ ẹ lọ́ọ́ kí ẹ ẹ lọ́ọ́ mụ, wò ẹ lọ́wọ́ tó ń sọ pé lọ́ọ́ mú mụ bá mú òun kí ni mụ mọ̀ tí padà mú ọ kí ni wàá mọ̀ tí padà mú ọ ẹ lọ́ọ́ wò sẹ́rí aláàárẹ̀ yẹn kìí ṣe pé oògùn lásán ló máa ń sóògùn àárẹ̀ oògùn ò lè dá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi fi mà ma anzalallahu min da'in illa wa anzala ma'ahu dawa alimahu man alima wa jahilahu kò sọ àmódi kan kalẹ̀ àfi kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú àwọn tó ẹni tó sì nípa ṣé rí ẹni tá a ń yàtọ̀ sóògùn lílò ó ní ìdìkún fi lọ́kàn balẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ní sáàárẹ̀ ń sẹ́wọ̀n kò bùkátà kẹ́ máa sọ ìròyìn abú fún un ẹ̀ alágbájá gan irun tó ṣe yìí náà ló ṣe náà ó wò tí ẹ̀ lò tọ́sẹ̀ kan lọ sí wítú lọ́ba gbẹ̀mí mi ẹ́ ẹ yẹ pé ẹni tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ ti fẹ́ ràn lọ kiri Nàìjíríà ó lè di pé tẹ́ máa fíksì ara rẹ̀ mọ́ kọ̀mpútà kọ̀mpútà ti máa read otherwise pé eléyìí ó lè kú at any time so náà ni ó ti jẹ́ pé tẹ̀ ń bá ń bi aláàárẹ̀ wò ẹ̀rí káwọn nọ́ọ̀sì kìí ṣe gbogbogbò àwọn fẹ̀kẹ́ dúró ta láàárẹ̀ láì jẹ́ pé àwọn ń fetí kọ́ńtẹ̀ ń bá ń sọ nítorí tó bá ti wà ní bí intensive care critical situation wọ́n bá fi lè fi ọ́ lẹ̀ sáà máa pa àlọ́ sẹ́ akúkú gbọ́n jura lọ bẹ́ẹ̀ náà la gbàdúrà lọ ẹlòmíì gbogbo ọ̀rọ̀ tí ọ̀rẹ́ kẹ́ sọ ilé ìmọ̀sọ létí aláàárẹ̀ ọ̀rọ̀ yẹn padà wá dá torí ẹ tó bá pọ̀rọ̀ dáadáa lẹ bá ń bá a sọ ẹ ń fi lọ́kàn balẹ̀ ó lè jẹ́ pé lẹ́yìn ni ó gbogbo oògùn títí ń lò tẹ́lẹ̀ gbọ́ kan ò ní sí mọ̀ pé ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ sẹ́yìn bá sọ fún yín pé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run òní mọ̀fọ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run àlùjànnà tiẹ̀ á síbí wọn lẹni tó sọ yìí pé ọkọ mọ́sálásí táwọn ẹrú Ọlọ́run ti sin lọ́n wọn lẹni tó jẹ́ pé ìyà ò lè má jẹyàn kí pọ́njú ọmọ ẹ ṣe kọ́ ọmọ fi nǹkan kan ràn lọ́wọ́ ìwọ lẹni tó sọ pé tí igi bá fẹ́ já. Ja, gbogbo ọ̀nà tí òfin ní jálẹ̀ máa sánà tí ó sì ní já ṣebí wọn ni náwọn nǹkan tẹ́ ẹ mọ̀ pé máa ṣe ẹ rí i pé ọkàn rẹ̀ ó balẹ̀ sọ́lọ̀ ìdùnnú àti ìrètí dáadáa ìní ó fi dọ́dọ̀ ọba ẹlẹ́dàá wa pé Allahu akbar ṣé pé mo rí àwọn nǹkan wọ̀nyí ṣe láàyè mi ṣé pé mo rí nǹkan wọ̀nyí ṣe láàyè mi ah tí ó bá já síkú kọjá síkú ọlọ́run dákú kọjá kí n rí dáadáa lórí àwọn nǹkan tí mo ṣe láàyè yìí torí ẹ̀la nàbì sallallahu alaihi ni ẹ má ṣe gbà láti kú ẹ má ṣe gbà láti kú lẹ́ni tó ṣe pé ó ti sọ̀rọ̀ dínú ẹ ni tí ń ran kan pẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọ̀lọ́ anabi sallallahu alaihi wasallam tó sọ ọ́nà àdéhìí ike tẹ́ ẹ bá bi aláàárẹ̀ wò alẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ ẹ gbọ́dọ̀ fẹ́nu sọ kankan ju rere lọ́wọ́ فإن الملائكة تؤمن على ما تقولون torí pé àwọn mọ̀lẹ́kọ̀ máa ṣe àmín àmín lori lórí ntẹ̀sọ̀ torí ẹ̀ ká kíyè sára ká kíyè sára ẹ má wà lọ́dọ̀ aláàrẹ̀ ẹ má fi kú dẹ́rù bà kọ́lá tẹ bá rí ti ku ọ̀rọ̀ tẹ́ ma ba sọ ni ti pàápàá jùlọ tá a bá mọ̀ pé sẹ́ẹ̀rì náà ní í ṣe ẹ gbọ́dọ̀ parọ́. sòtẹ́yìn bá bẹ aláàárẹ̀ wò ọkàn rẹ̀ ọba lẹ̀ yóò rí pọ̀ nìkan kọ́ ló ń dá ríra òun. ara rẹ̀ gbọ́ oògùn tí ń lòyún yóò fi láǹfààní àti ìfẹ́ lára rẹ̀ yóò sì mọ̀ pé oore ńlá ń bẹ ń di ipa àjọjẹ́ mùsùlùmí. torí tá jọ jẹ́ mùsùlùmí ńtọ́ dájú ni pẹ́ẹ́ ní bẹ́ẹ̀ wò ẹ̀yin ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ aláàárẹ̀ lọ́wà tọ́lọ̀ ti kádàrà pé ọjọ́ màlìjẹ́nà látàrí àbẹ̀wò tẹ̀yin mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bẹ̀wò ẹlòmíín wà ní ìdíjọ́ pé láti bí ọ̀sẹ̀ kan tó ti sàárẹ̀ àwọn ẹni tó dúró tì wọ́n ọmọ kankan pẹ̀ sìn bí ó ṣe tọ́jú ara rẹ̀ làwọn mójútó wọn ò mójútó ìtọ́jú ẹ̀mí rẹ̀ ẹ fún bàbá lóúnjẹ ẹ fún bàbá lómi ẹ má bèbí pa wọn o nísinsìnyí wọn ò gbé bí o. àwọn sọláàtì ńkọ́ wala sadaqa wala salla oníjẹ́ bàbá bàbá yóò ṣe sọ̀lá wọ́n lè pe à ń gbọ́ báyọ̀ máa san púpọ̀ ẹ̀ ọlọ́wọ́ kúkú rọrùn yóò bá lẹ̀ bàbá bàbá yóò wá lè sọ̀sù kan kọjá pọ̀ kú lẹ́yìn rẹ̀ kọ́ padà lé òkú rẹ̀ wọ́n gbé jáde lọ́sípítù bàbá yọ wá jẹ kó ti so sùkánù gbèsè ayé rẹ̀ tí ò fi sin lọ àbọ̀ wọn lọ́wọ́ fẹ́ lọ jẹ́ okun káfìrí nìyẹn ṣùgbọ́n àwọn kẹta bẹ̀wò làwọn àgbẹ̀ ah ṣé ẹ̀ ń sì mójútó ìjọsìn bàbá ṣé ẹ̀ ń bá wọn ṣe mọ́ra dáadáa ṣé ẹ̀ ń bá wọn sálọ ọ̀rá bí èsì jẹ́ kí wọ́n lè sálọ ọ̀rá ṣé ń ṣe tẹ̀yẹ́ mú fún wa ọgbọ́n àti sọ́ọ̀tù ní ọba di pé àwọn ọmọ tẹ́lẹ̀ ẹ̀ mà ẹ̀ sì béèrè òkè òkò béèrè olódò ara tí wọn náà bá sẹ́ńpẹ́ ní ọba di pé tọ̀ wọn ní kí wọn máa ṣe sọ láti o ọlọmọsẹ alálákóbá o bàbá yìí ọba jẹ kó sin lọ́nkù ẹlòmíì sì wà sẹ́gbẹ́ látàrí pé bẹ́ẹ̀ wò inú gba Islam torí tẹ́lẹ̀ náà múnáfíkì àdínì ni látọ̀dọ̀ tó ti pẹ́ kò sí Islam táwọn ní ìsìn ọlọ́ọ̀dì wò pé ẹ tó bẹ́ńtì láyé àkótóbi tẹ́lẹ̀ náà bẹ́ńtì náà ni débi tí ẹ lọ bọ ní lórí rẹ fẹ́ pé ẹ wá gba Islam aslam taslam lọ́ba ní sọ ẹ pé gbólóhùn fún mi kí n dáhùn ní ìmáwí ó ti di gbígbẹ́ wọn bá wí fún lọ́ba wí ó wí tẹ́tà wí sábà ikú bá dé sọ̀rọ̀ pé ẹ̀yin lọ́lọ́run fi ṣe sábàbí rẹ̀ torí ẹ̀. ńbẹ nù nǹkan tó yẹ kí téèyàn bá kéèyàn lánìyàn dáadáa kó wà nínú àwọn programs ara àwọn kan tí wọ́n máa ẹ máa bẹ àwọn aláàárẹ̀ wò láti ilé ìwòsàn dé ilé ìwòsàn láti gbàdégbà torí ọmọ ẹ̀yà wa mùsùlùmí pọ̀ ní dùbúlẹ̀ láwọn ilé gbogbo bó tilẹ̀ jẹ́ pàdé ẹni tó yàtọ̀ sẹ́ni tí ò sí ilé ìwòsàn lẹ́gbẹ́ ńlá ilé ìwòsàn ẹlẹ́ náà tó ń ti tọ́jú aláàrẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló dé bàbá àjẹ́ lílẹ̀ aláàrẹ̀ wà ní dùbúlẹ̀ bàbá àti jẹ́ pé ilé ìwòsàn tó ń ti tọ́jú aláàrẹ̀ lọ wà ní dùbúlẹ̀ bàbá àti ẹ̀jẹ̀ dòkò tó òjò láde. fẹ́ lọ bẹ́ẹ̀ wò fásitì ọ̀dà dùbúlẹ̀ lọ́sípítù àwọn akọ̀ láti bẹ̀ wò yóò máa ronú lágbájọ́ ọ̀wà tàmẹ̀dù wa, bóòlù òpin rún ayé màlẹ́ o àwọn kò lóṣù àwọn adọ́wà ni à ń bẹ lẹ́yìn rẹ bíi ké gbogbo wọn là rí máìkì àtàwọn tó ń bẹ pẹ̀lú wa bíi bàtà sọ̀rọ̀ káwọn àwà lẹ́yìn rẹ bíi ké àwọn lágbára lọ́rẹ̀ ju àwà lẹ́yìn àwà lẹ́sẹ̀ rẹ bíi bàtà lọ torí kò sí pàtẹ́ lè bọ́ bàtà dànù àwọn eléyìí ti bọ́ dànù sọ̀rọ̀ káwọn àwà lẹ́yìn rẹ bíi ké ńkọ́ pé abuké wọ́n lè kàn fàdá yọ ike lẹ́yìn rẹ̀ kó sì máa gbárí gbádùn àwọn àwà lẹ́yìn rẹ bíi ké àwọn òpùrọ̀ burúkú kọ́sẹ́ni wọn náà wàá rò ọ́ dàrú nítorí ẹmọ pọpọlọpọ nísìn kìí ṣe pé ojú àánú iná làfi ń bára wa gbé làfi ń bára wa ṣe ọpọlọpọ ń dá lásà ni pé ojú àánú ti fọ ti kà lóko bájẹ́ wa dún lóògùn nù ni hmm, nígbà gbogbo yín pátá ẹ lásùn ẹ bóun sáré ọlọ́run jẹ́ kí tiwọn náà tètè dé ọlọ́run ṣàdúrà ó ṣe pé bẹ́ẹ̀ náà ọlọ́run àárẹ̀ táwọn èèyàn yìí náà jẹ́ ó tètè dé tètè ní tí a ń jẹ́ ń lé sọ̀rọ̀ bàjẹ́ tí wọ́n lè yọ má wọn hmm, mi dúró sí àbí ọ̀kọ́ ni kí wọ́n gbé wọn lọ sí kàńgára kí wọ́n tún gbé wọn dé kútú rẹ̀ǹjì kọ́mọ́ bẹ́ẹ̀bì. ẹ mọ̀ pé àwọn àwọn abú pápádọ̀ wọn bá pẹ́rù ẹni tẹ́yìn dágun láti òun ti ṣe gudugudu méje tẹ́lẹ̀ rí yàyà mẹ́fà lórí ọ̀kan náà ẹ̀yìn tí ẹ̀ wá ṣe bí ìgbà tẹ màmá yìí. yorùbá lẹ́bù wọ́n lè pé ẹ̀ bàbá lọ ń tà ń ni ọ̀rọ̀ owó mi náà lẹ sọ pé bàbá lówó lọ́wọ́ ó sì yẹ kó ọlọ́rọ̀ rí lẹ́nu. ó fi yé wa pé tẹ́ ẹ bá bi aláàárẹ̀ wò yàtọ̀ sí ládá tẹ́ ẹ máa gbà ní lílọ bọ̀ yín tọ́lọ̀wọ̀n bá kọ pé àárẹ̀ yẹn ní ọ̀bà kú tẹ́ ẹ bá fi lè ṣe àdúrà yìí fún pẹ̀lú ògùn ọlọ́run yóò dìde náà ní lẹ́ni tó ti gbádùn as'alullahi al-azim rabbal arshi al-azim an yashfiyak ẹ bá wulẹ̀ méje anabi sallallahu alaihi wasallam ni àyàfi tọ́lọ̀ ń bá kádàrà pé àárẹ̀ tó bá kú. wọ́n kékeré alóde táwọn ń jàǹbá ara wa irun tó ẹ̀kọ́ kan lọ́wọ́ ikọ̀ gbọ́n sọ́jú márùn-ún yẹn lọ́dọ̀ àwọn sànù rẹ̀ kó dìde ọ̀lọ́ọ̀bẹ̀ ó ló ṣe aláǹfààní àti ṣerú àdó abẹ́ẹ̀fẹ́. àwọn nǹkan o àwọn láti gbàdégbà ni wọ́n máa gbé wọn dìde látàwọn sọ́ọ̀tì wọn pé kí wọ́n lọ́ọ́ máa ṣàbẹ̀wò aláàárẹ̀ láti ilé ìwòsàn kan dé ilé ìwòsàn míì tẹ́bùtẹ́bùn. wọ́n sì láwọn òfin tẹ̀sí ṣe torí gbogbo ilẹ̀ ìbádùn. wọ́n bá ti dọ́dọ̀ ẹnìkan tó tọ̀ olúwa àfihàn ní àlàáfíà olúwa ọ̀sẹ̀ kìnnìkan ẹ̀jẹ̀ káwọn òdìjú káwọn gbàdúrà ẹ wà rí ọmọ mùsùlùmí náà ti ń dijú àbẹ́ rí nǹkan mọ́ láì jẹ́ pátá fẹ́ wọ̀nyàn lójú tó wà ń dijú lórí ọba máa ṣe ẹ lórúkọ Jésù àmẹ́ lórúkọ Jésù àmẹ́ ẹ̀kẹ́ níjà àmẹ́ irọ́ lásán wọ́n á ní àwọn mùsùlùmí kan ní àwọn gbogbo ń tẹ́ wí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá a bá bẹ́ lẹ́ràn wí ká bẹ́ lẹ́ràn wí àwọn mùsùlùmí wọ́n yẹ sábà ṣe àbẹ̀wò àwọn ilé ìwòsàn lóòótọ́ ṣùgbọ́n ní sábàbí wọ́n ní sábàbí ò ní pé àwọn ọ̀lẹ́bùn táwọn lè fún yàn irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ní ẹ máa bẹ̀ wọ́n tọ́wọ́ lẹ́wọ̀n wò so àwọn mùsùlùmí wọ́n lọ bí ẹ̀mejì ẹ̀mẹ́ta wọn bá lọ mọ́ kí ló dé wọ́n ní àwọn kọrin yó káwọn bá wá wọ́n lè fi píkọ̀pù lójú ẹ̀bùn wa tọmọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjà tí ó tà náà ló bùkátà ká lu agosi àbí òye wa tó ló bùkátà tàn jẹ torópọ̀ àwọn náà àwọn baba ńlá wọn àtàwọn náà ìlú gángan àtìyáàlù iná rẹ̀ sàwọn baba wọn màmá wọn mú nke tí wọ́n bá ti lulu tán lulu tí gbogbo kálukú ń jó tán jó tán takoto wọ́n sì tún parí wọ́n pin sọ́ọ̀fù fún kálukú pé jésù ló mú wa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti dára sọ́ọ̀tì ni. tètè máa ń sẹ́bù lónìí láti mú àwọn èèyàn kò lè lẹ́nu pàápàá ti hàn náà lónìí pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ́rọ̀ ẹ máa ń fún lóúnjẹ ń bìkan lọ́fẹ̀ẹ́ ngbà tí wọ́n ní sọ ẹ̀yin èèyàn yín náà máa dá sí o láti ẹ̀sìn máa rí nǹkan fún àwọn ẹlẹ́wọ̀n yìí. àwọn ẹ̀rọ gbìyànjú ẹlòmíì aṣọ tó ní tí ó rí láyé rẹ̀ ó fi lẹ̀ ẹlòmíì aṣọ tó wọ̀ lẹ́ẹ̀kan méjì péré ó tó tún nígbà wọn kò dọ́gbọ́ <laughs> làwọn kó wa abẹ́rẹ́ nǹkan mẹ́ Ọ bá tún nde padà ẹlẹ́kùn irú nǹkan rù tó rù padà nígbà tí sọ pé kò lójútì wọ́n sì ní ìfẹ́ ọ̀sàgbà àbọ̀bọ̀ ṣé nígbà tí ẹni tẹ́ ń fún sọ pé òun ọ̀fẹ́ ẹ̀yin ó sì tún máa lọ ẹ̀kú ní wọ́n nínú sábàbí yàtọ̀ sí kó àmẹ́bùn lọ sí ọsibítù nínú sábàbí ni àwọn òṣìṣẹ́ ọsibítù ń ga wọ́n kórìíra mùsùlùmí ọwá láti kó wọn aṣàbẹ̀wò aláàrẹ̀ sẹ́wọ̀n ti wọlé sẹ́wọ̀n pé gbogbo olùfìlà yín ṣé ìṣàwọn àfa làwọn eléyìí àbí òye wa àwọn ẹlẹ́gbẹ́ ṣé òsì àwọn àṣàbẹ̀wò àwọn aláàrẹ̀ ni aláàrẹ̀ wo. <coughs> tí wọn ò ní sọ fún wọn ò ní sọ fún rẹfúrẹmù wọn ò sì ní sọ fún pàìtọ ẹ̀yin lọ dára kẹ ẹgbẹ tọba ẹgbẹ nìkan pàtó lẹ wá wò ní ẹni lọ wà má ẹ máa kiri bẹ́ẹ̀dì dé bẹ́ẹ̀dì o wọn ní ọsàrò rẹ ibẹ̀ náà lẹsì síbi táwọn kẹsẹ lórúkọ jésù lórúkọ jésù. nǹkan bẹ́ẹ̀ lẹ yorùbá yìí nǹkan bẹ́ẹ̀ lẹ yorùbá yìí wọ́n ti wọ́n lọ́wọ́ tẹ̀kọ́fọ́rọ́ wọn kí wọ́n máa kẹ́fọ́rọ́ fatakununa sawa'a ó wù wọn káyìn náà di kèfèrí báyìí ṣe jẹ́ kèfèrí káyìn lè bá àjọ dọ́gba jáde sàwáwù wàláhì gbogbo ọ̀nà tí wọ́n fi sọ àwọn èèyàn dìgírí yóò ni wọ́n wà nílẹ̀ yorùbá yòó tí ọba máa bẹ́ẹ̀ adẹ́pọ̀ sùn ó dorí kodo ẹsẹ̀ rí òkè lọ́wà ọ̀gbọ́n gbogbo ọ̀nà gbọ́nà school gbọ́nà hospital gbọ́nà gbogbo all ways of life gbọ́nà òsì òsì tí ń bọ́ dà kò burú àrùn ọ̀lọ́ àbẹ́tọ́ bá ti lè darapọ̀ darapọ̀ mẹ́kìnnì àwọn jẹ́mọ́ olórí ibú kan wà mí tó bá ti lè nù wọn. wala hawla wala quwwata illa billah akramakumullah so ẹ̀yin náà tó bá ti mọ ibi tẹ́ wà tẹ́ bá wà lẹ́ẹ̀mọ̀ àwọn ẹni tẹ́ ń bá gbé lọ́dà ti pé èèyàn náà kò kó tán èèyàn gbọ́dọ̀ mọ̀ wá ohun tí ń bá gbé tó bá ti fẹ́ ṣe irú àbẹ̀wò báwọn á nídìí ká máa dà lọ àwọn ogun la hospital nìsín ọ̀la ẹ pinra yín wọ́ọ̀dù ogun lọ́wọ́ ẹ̀yàn ọ̀kan ní kọ́ bẹ̀ á ẹ o ọlọ́run sáré fún àlàáfíà as'alullah al-azim rabbal arshil azim an yashfiyak. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك باباك الإنسان أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب ẹ̀rọ <laughs> أيوة، <laughs> ok so tó ẹ̀wọ́ náà ní dá dúdú ọ̀rọ̀ àgùntàn àwọn ṣòkòtò pẹ́ńpẹ́ńpẹ́ ọkọ̀ ọtúbítù lónìí o àwọn ẹ̀rín gánmẹ́ wọ́n dùn sí wọn wọ́n bá wọn wá bí kò fàdá kọ́ ẹ̀fọ́ kìnnì sẹ́yìn yọ lùgbè tálà lẹ́jọ́ tó ọjọ́ bó ti ṣe jẹ́jà rí ibi tí wọ́n bá ti gbogbo ọsibítù níwájú gbogbo èèyàn ètò ajẹ́ pé lórúkọ ẹ̀sìn ká lẹ́fẹ̀ẹ́ á máa bẹ àwọn èèyàn ẹ má wàá má wọ́n á rí bí wọ́n ṣe gbẹ lómìnira láàyè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kejì kábí ọmọ ìyá wa wò nínú Islam kí wọ́n ṣe dandan pé bàbá kan màmá kan náà ló bí wa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́ bẹ́ẹ̀ wò kí wọ́n ṣe torí pé àjọjọ́ ọmọ ìlú kan náà ìlú kìnnì àwọn ìyá rẹ̀ nínú Islam kí wọ́n ṣe torí pé àjọ ń ṣe èdè Yorùbá àwọn ìyá rẹ̀ nínú Islam kí wọ́n ṣe torí pé iṣẹ́ pa wá pọ̀ iṣẹ́ pa wá pọ̀ iṣẹ́ dà wá pọ̀ business ọmọ ẹ̀yà rẹ ní Islam kí wọ́n kàn gbéra ní kí wọ́n gba kálíkì lọ kí agbúrò ẹnìkan bẹ̀ èyí bò ní masha Allah irú ìyànjú ti ń gbà níbi àti la Islam yá àwọn yìí bò ah ìyànjú yẹn pọ̀ kí wọ́n mo fẹ́ bí ọmọ ẹ̀yà mi yẹn kó sì jẹ́ pé òun lánìyàn míì ti ń gbé ọ lọ sí abá ju pé ọkàn fẹ́ lọ rí ọmọ ìyá rẹ ní ìsìláàmù yìí kó o fi lọ́kàn balẹ̀ pé gbogbo ń tó ń ṣe ń dùn mọ́ wa ọlọ́run bó tún bọ̀ pọ̀ kò ní dá dára rẹ kó ló wàá mọ̀ pé kí ló wàá gbé yín wá báyìí láti odidi ibi báyìí lẹ́yìn tí ń bọ̀ pé torí ìfẹ́ tí mo ní sí ọ̀ntúrọ̀ ọlọ́ọ̀ni subhanallah alazim ẹ wo bínú rẹ̀ ó ṣe dùn tó ẹ wo bóun ó ti ṣe tẹpẹlẹ mọ́sẹ́ tí ń ṣe o pé Allahu akbar wa qul i'malu fasaya Allahu 'amalakum wa rasuluhu wal mu'minun sọ́fọ́ pé ẹ ṣiṣẹ́ o ọlọ́run ó rí iṣẹ́ tẹ̀ ń ó rí iṣẹ́ lójú ayé rẹ̀ àwọn múmi ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ṣiṣẹ́ àwọn náà rí àní ìsìngbà tó ṣe kò kúkú mọ̀ ọ́ rí òun ṣe ń torí ọba ẹlẹ́dàá wa tá a rí torí wa tá a sì gbàgbọ́ pé ń bẹ. ìwọ náà wá gbọ́ n ti ń ṣe lórí kíkáì ó yẹ kí n lọ kún arákùnrin yìí bí ní nǹkan tí ń fi kún ju àbẹ̀wò lọ ó yẹ kí n lọ kún. tẹ́lẹ̀ yìí ni wọ́n ń pè ní ọbẹ̀ ọmọ ìyá rẹ̀ wò nítorí tọ́lọ̀. ìwọ́n ṣe pé àwọn amúgbó lágbọn òkè ọ̀yá wọ́n máa bẹ̀ wọ́n amúgbówò lágbọ̀n ìsàlẹ̀ ọ̀ya kékeré tí èfi wọn máa rú ọlọ́mọdé. eléyìí akóbá ara wọn tí èyí ara wọn nù. èyí kékeré àwọn ọ̀daràn ọkùnrin tí ń bọ́kùnrin ṣe kọ́ ọmọ wọn yàbọ̀ láti ìsàlẹ̀ ọ̀ya ó dókè ọ̀ya ṣe tí ìjọba ó fi mọ̀ pé òǹkà wọn pọ̀ àwọn wọn ń sẹ́nà kọ́ má da fáwọn láwùjọ lọ́rùn wọn bẹ̀rẹ̀ àwọn wò yìí ṣe kọ́ bẹ̀rẹ̀ àwọn wò nítorí kí àwa ni àwọn èèyàn tó yẹ pé wọ́n jẹ́ káfíńtà káfíńtà ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ bẹ káfíńtà ilẹ̀ yíbò wò bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ti yín olóòlù yìí ń gba tẹ́tí fi ń pè é ẹ̀gbọ́rọ̀ tó jẹ́ àmọ̀sọ̀rọ̀ àríwó sínú kẹ́là bẹ́ẹ̀ ọba fẹ́ wò wò nítorí pọ́jọ́ ọmọ ẹ̀yà rẹ̀ nítorí Allah ọ̀dà ẹni tí ń wò kò lágbára tó fi lè gbàlejò rẹ lọ sí lọ́rùn òun náà mánéjì ni nǹkan ọ̀rọ̀ adé lọ́wọ́ ilẹ̀ ń sú oníṣìṣẹ́ ń fọgbọ́n ayẹ pé ṣé hòtẹ́ẹ̀lì wo la dé sí ọ̀dọ̀ yín náà la dé sí ẹ̀yin ò lè wàá lù ká dé sí hòtẹ́ẹ̀lì wọn náà ti rí títí rọra ń há ọ̀gá àwọn lumi ní ìsìn gbogbo àárín ibi tá a wà yín ní ìsìn ilé oorun ni fáwọn ọmọ èèyàn ilé oorun ni tọ́lá bá tún máa jà sí ibi tẹ́mi máa tẹ́nisí lọ tẹ́nisí àbọ̀ àwọn olómi ò ti lu àwọn ló so ẹ̀yin náà rí i pé kò lè gbà yín lálejò ìyẹn ni pé tí mò ń bá ń lọrù lílọ bẹ́ẹ̀ ntọ́ dáa ni ṣùgbọ́n ti múra lọ ntì múra lọ ẹ̀yìn wá bí tí wọ́n náà lọ gbé tí ó ti ọlọ́run kìí ti lẹ́dẹ́gbẹ́ ni tí wọ́n lọ bá lé níbi tí ó gbọ́ sí torí ẹni tí ò tí mà dáadáa ni lápèjúwe so má di wàhálà sẹ́ni ẹlẹ́ni lọ́rùn kó lè bá a dájú ọ̀bẹ́ wò nítorí ọlọ́run eléyìí jẹba báwo wá ni tani tó bẹ o tó bá jẹ́ mùsùlùmí tó tún á jọ ọmọ ìyá rẹ bàbá màmá dání pọ̀ bàbá lásán tiẹ̀ ni àbí ìyá lásán fanuworo na alẹ nuworo ìmálẹ lórí ìmálẹ nù ndé ló ti bẹ àwọn ọmọ ìyá rẹ náà wò káyìn mùsùlùmí làwọn náà lórí ìtọ́jú kálukú ọmọ ṣe bó bá ṣe lè ṣe. nígbà tó ti jẹ́ pé ibi tó wú ẹ̀yin gbé nu ibi tó sì wà wá gbé láwa náà wà so à ń bẹ̀rẹ̀ níwò nkọ̀sẹ̀lẹ̀ tó sì dá bẹ́ẹ̀ ọmọ dá bẹ́ẹ̀ kò dá o nítorí fámìlì mi ti fọ́ wàláì à ń bẹ̀rẹ̀ níwò láàrin wọn ó tiẹ̀ dára wọn mà kálukú kókó jábẹ́lẹ́ ni wọ́n bá ká tó bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ajẹ́ fámìlì. mùsùlùmí ni gbogbo yín kò sínú pé wọ́n wò sùsùn ẹnìkan wò wọ́n náà wò sùsùn ọlọ́bì wọn náà wò àmọ́ tó bá bá la lọ́wọ́ tó bá láwọn ti ti owó kan ránṣẹ́ sí ti sáka tirẹ̀ pọ́n lọ́hàn wọ́n á jẹ́ pé wọn náà lọ bá lówó tí wọn náà bá lọ ti ti owó kan sí wọn ọmọ ìyá ta yé ńlọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá tí wọ́n ti rí ẹ̀ méjì tán bára wọn rìn tán láwọn ń sọ̀rọ̀ ẹ má wá jìnnà àǹfààní ayé kan ló dà wọ́n pọ̀ ẹ̀sìn yẹn sábà dà wọ́n pọ̀ láyè sí àǹfààní tí máa tán náà ló ti jẹ́ pé bẹ́ẹ̀ sọ orí wọn papọ̀ kò ṣòro kẹ́tún tí wọ́n tún ya wọn nítorí àǹfààní ti tán àlọ́ nìkan nu wọn kò ṣe bá àǹfààní òun ṣe tẹ̀síwájú má wọ́n bá dọ̀tà nítorí pé gbogbo rẹ̀ pọ̀ tó bá ti jẹ́ torí tọ́lọ́ àárọ̀ ọjọ́ ayé ló máa ń ma kí dọ̀sán ètò bá ti bẹ̀rẹ̀ lọ́sàn kò lè dalẹ́ ètò wà lálẹ́ kò lè dàárọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ kí ẹsẹ̀ tó rọ lọ́la òyìn bá ara wọn ṣe torí àǹfààní ayé yìí ni torí wọn níbẹ̀rù Ọlọ́run rárá. torí ẹ̀ káwọn náà lè bá a yìí. á rí i pé aláwọn èèyàn tá fẹ́ràn tó rọ lọ àmọ́ wọn lọ́mọ wa torí tọ́lọ̀ tá a bá bẹ̀rù wọn wò orí ńlá fún wa ń lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. wọ́n ní jọba ti lè bẹ aláàárẹ̀ wò ń tẹ ń torí náà náà dín yóò da fún ìrìn rẹ yìí wọ́n tẹ̀bẹ̀ wọ ẹ̀tẹ̀mínà jannati manzila wàá sì ní ibùsọ̀sí kan ibùgbé kan lálùjẹ́nà àwọn kan tó lè jẹ́ ká sórí rẹ̀ ni ẹ jẹ́ ká fira wa kí ló dé tí èéfi rọrùn fún wa láti ṣe àṣerá àlùjẹ́nà wọ̀ àṣesórí rẹ̀ gbé àṣẹ sórí ibú ṣe rọrùn fáwọn èèyàn lónìí àṣetọ́ni kò wú àṣetọ́ni kẹ́nikẹ́ni ó ṣoríire tí wọ́n bá máa gbọ́nà kan láti ṣoríire àṣetọ́ni tí máa jókòó síbẹ̀ dí àwọn èèyàn lọ́nà yóò máa fi yé wọn pé ibẹ̀ ń kọ́ lọ́yẹ kọ́ gbà ibi tọ́nà wà ní ní ọ̀nà orí ibú tò nígbà táwọn náà bá sì ti mọ ọ̀tá wa lọ́tàá. ẹkọjọ pọrọ ṣètọ́ni láàmú gbọ́ tó bá ké ṣètọ́ni bá nínà sí àkàn lẹ́nu tó wúlò tó dáa ara rẹ̀ lọ́yọ̀ kọ́kọ́kọ́ ṣe fún ṣètọ́ni kò ní ìlànà kan kò ní ọgbọ́n kan tó lè kọ́ wa nítorí tó ń bá gbọ́ngbọ́n ru rẹ̀ ara rẹ̀ lọ́yọ̀ kọ́kọ́kọ́ lu ọgbọ́n fún òun ti wá fìdí rẹmi ó forí sápá. ọ̀rọ̀ rẹ̀ ti dàrú ti bàjẹ́ ó ti yọ lórí ibú níjọba lọ́gbọ́n tó dórí tiẹ̀ tó àmọ́ pé mi lọ́gbọ́n wọ́n tó ọgọ́ tó fẹ́nu ọ̀ra fún ádámù ọkọ̀ ọ̀rọ̀ ni ọgbọ́n lọ́pọ̀ ọgbọ́n tó pọ̀ tó padà wọn lẹ́yìn àmọ́ sọ fún kí lóò sọ̀rọ̀ ọ̀sán pé ọ̀sìn yẹn wọn ni kò ṣe tọ́lọ́ kò ṣe tàbí àtúnlẹ̀ gbogbo àbòmí wọ́n ṣe tọ́lọ́ wọ́n ṣe tàbí báyìí ìgbéró lọ́wọ́ ọ̀fun ò tí ì pàn ọjọ́ alẹ́ sì ń bọ̀ wọn mọ̀ pé bọ́yọ̀ là ló kù ó ti sọ fún ṣètò ànìpé bá rẹ̀ dà sàn ó ti ẹ̀yẹ́ lómi ìkọ̀ ìyẹ̀wọ̀ yìí ìwọ tó ṣe pé kan forí kanlẹ̀ fún baba ńlá wa ádámù aleyhi sàlám lọ́kọ̀ torí ibú rẹ̀ fi wọ́n sàn dóni tí wọ́n sàn díjọ́ gbéǹde lẹ́yìn ìjọ́ gbéǹde gan bàbá àti yẹ orí ibú tọ́ba ti fi hàn ṣètò àná wọ́n pé ah wọ́n ti ẹ̀ ti mà sírí o ó mà sírí o òjò wọn lẹ́nu ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lọ kó ní kálukú wa máa dójú ti aṣ-ṣaitan ó dàbí obìnrin ni ó ṣe é pé ó ti ó ó ọta pin ilé ọkọ rẹ̀ ti bàjẹ́ wọ́n ti lé dànù àwọn kan wá lọ bá apá àwọn fẹ́ gbà mọ̀ràn ilé ọkọ àwọn ń dàrú ẹ̀kọ́ alọ́gbọ̀n ìtẹ́wọ̀n pé ẹ̀rí bi lọ ẹ̀rí bi lọ tó ń bá gbọ́ngbọ́n bí ilé ọkọ yìí ṣe dàrú kó tó ọyọ kọ́ dàrú ọdájú pé wọn fẹ́ palẹ̀ mọ́ àti àti pàdánù ọkọ torí ní tí o kò sí ọ lórí ní tí ọba tiẹ̀ jẹ́ ni. tọ́lá sì fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n mú ní torí ẹnìkan ò sí tó ń ti pàdánù ilé ọkọ tí ọ̀rọ̀ tó wà ọkọ títí ò tí ì bàjẹ́ sínú ọdún tó rẹ́rìn lójú ayé ojú ayé ọmọ kò lè dénú akóbá ni lọ wá lọ bá kókó fún pẹ̀lú rí bí márùn rẹ ọ̀rọ̀ tọ́sà ìgbọ́rọ̀ nílé ẹ̀kọ́ tó fi wá lé pé ìwọ ti kẹ́kọ̀ọ́ ti parí báyìí a sì gbégbèsè pé gbogbo orú ilé ẹ̀kọ́ ti wá yìí o jákèjádò orílẹ̀-èdè ẹnìkan ò tún gbọ́dọ̀ gbọ́ ọ mọ́ ẹni tó wá jẹ́ tẹ́lẹ̀ ọba àwọn lọ́mọ tó wá fẹ́ sàṣeyege léèwé ọlọ́ba pé ọ̀gá báwo la ṣe fẹ́ gbégbá mọ̀ kí sínú ọ̀wá lẹ́yìn sobo la ti fẹ́ gbégbá tó máa parí skul yìí lọ́nà ẹ̀rọ àpẹlú ògbọ́lọ́ bó ṣe lé ọ lọ́wọ́ ọ̀gbọ́n náà ti lé ọkọ̀ lọ́dọ̀ rẹ̀ torí tiẹ̀ ti ta bí ó ṣe fọ́ tiẹ̀ náà ni ọmọ wa kàmẹ́tẹ̀lì ṣẹ̀tọ́n ẹ̀rọ kọ́lẹ̀ ìnsánì fúr فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين torí di eléyìí ẹni tí ó daṣọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ là á kọ́ wò gbogbo àwọn gbèsè tábà máa gbénu gbèsè ayé wa lẹ́nìkan máa ń tọ́ka sí wa pé gba báyìí má gba báyìí ẹ wo náà tó náà ti ṣàṣeyege nùkan o àbí ọ̀sà ṣeyege ń bẹ̀ tí wọ́n máa dunnú lórí irọ́ tí wọ́n bá tolú ẹ̀jẹ̀ tí ó yọsẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ ẹlẹ́dàá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó wa ó sì wá lọ́kàn nínú àwọn tí máa tẹ̀lé tiẹ̀ tí ó máa tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. àti àsìkò yìí a fi ń rọ̀ wá pé ká gbìyànjú láti rí i àwọn ẹni tí a ní lọ́rẹ̀ àwọn ẹni tí a ní lẹ́gbọ̀n àwọn ẹni tí a ní lábúrò àwọn ẹni tí a ní lára àwọn ẹni tí a ní lẹ́bí iye kan ká máa gbìyànjú láti máa náà wá sí ìdánilẹ́kọ̀ọ́ tóníkàlùkọ́ máa gbọ́ kí lọ́lọ́ ń sọ kí lọ́n nàbì sallallahu alaihi máa ń wí ayé tẹ̀ ń rí yẹn ni. irọ́ lásán ni àsìkò péréte náà lọ́lọ́run kọ fún kálukú pé ó lò ń bẹ̀. ẹ̀kọ́ ẹ̀sìn táwọn ń kọ́ tó ní kálukú ọ̀kà fún yìí táwọn kan tó ń jẹ́ pé ló ń bí wọn nítorí pé wọ́n bá yẹn sọ̀rọ̀ ọlọ́run bí ọlọ́dẹ orí olókà máa bá wọn ni ẹ sì bínú o ẹ kẹnu bòkun ẹ mú yó ẹ kí ẹnu bòkun ẹ mú yó. ẹ̀kọ́ ẹ̀sìn. Mm. òun náà ni ó padà sẹ́kùnù sàárè gbogbo ẹ̀rọ kàkàrírí òfò forúkọ́kọ́ ránù ìró burúkú lásán yóò yọ ó ti palẹ̀ rẹ má bí bá palẹ̀ rẹ má kúrò láyé ń bí wàláhì yóò yọ tẹ́mi náà ti mà wàláhì tẹ̀sán àtẹ̀mẹ́ndẹ̀m àbámọ̀ kì í wúlò mọ́ bá ti bọ́ rí. torí di eléyìí kùdìẹ̀kùdìẹ̀ wa ó kù púpọ̀ ká mú àwọn èèyàn káwọn náà máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ nítorí pé àwọn èèyàn kẹsìn kún kankan láwùjọ wa wọ̀nyí wọn kà kún kankan ẹnìkan fi ń sọ pé wọ́n ń bò ń gbọ́rọ̀ kó dájú pọ̀ gbádùn tá a sọ tó ń ké bí ìgbà tí wèrè pé dàlú la pọkùdà wa gbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á ní sọ pé tó ń bá ti gbọ́ èmi inú máa bí òní kò tí ì dá nǹkan kan mà àwọn kan náà wọn lọ kóra wọn jẹ wọn ṣèpàdé ìranù kan pé táàbà kó dánilẹ́kọ̀ọ́ kó ń bì ká kó lọ agbọn abẹ́hùn ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ṣé agbọn bí òní ti bàbá tiwọn òun ní ti bàbá tèmi nílùú tá a rẹ ni. Tibabati, àbẹ́ ẹ̀dá nǹkan kan mà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ẹ kó àwọn èèyàn kó ọmọ wa dání lẹ́kọ̀ọ́ bí wọ́n fẹ́ láyé ẹ fi yé wa bí wọ́n fẹ́ láyé sọ́wọ́n náà táwọn sọ kọ̀ọ̀kọ̀ táwọn káwọn gbọ́ àbí kí ni wọ́n mọ̀ lẹ́sì. di eléyìí báyìí à ń fi àsìkò yìí pè yín pé kẹ́ ẹ sọ fún ẹni tí ì bá wá dání lẹ́kọ̀ọ́ kọ́ máa wá ẹni títí wá ti ń sá ẹ padà. kódà tó bá ṣe ṣe kó múyàwó rẹ̀ lẹ́rìn. wọ́n pọ̀lọpọ̀ ọkùnrin náà kàn ń gbọ́ kó kúkú sọ fúyàwó. àwọn ọmọ rẹ̀ tó bá ti tó ọ̀rọ̀ gbọ́ ikú ṣe yíbò làwọn ń sọ. mú wọn kí ló kúkú fi bí ẹni tí ló ń bí sàásà kọ́ lọ kẹnu bòkun kó mú yó. wọ́n rò pé yín eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.